bisimilahi rahmani rahim adúpẹ́ niile ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí yóò fi àsìkò ń jẹ́ ká tó lè jókòó ní àsìkò yìí kọlọ́dá kan ṣàgbá níbàdà fún wa èyí tá à ń bá lọ lórí àlàyé ni kan soso wa iyyaka nasta'in ìrẹ́ ni kan soso ìrànlọ́wọ́ ẹ̀ adébi agbọ́nrin ọgbọ̀n tá a fi sọ̀rọ̀ lórí ìṣesí ọkàn tọ́gbọ́dọ̀ mọ àfihàn ọlọ́run fẹ́ẹ́ ara ìgbé àkàndá àbùdù ara yìí pé à ń sáájú nǹkan lọ́wọ́ bá nìkan ṣọlá àmọ́ ọ̀sìn ni ìṣesí ọkàn yẹn yóò máa lọ lóríṣiríṣi ọ̀nà adébi alimakọ́mà àbí alimanzilata hadiata asha ipò ẹlẹ́ẹ̀kọkànlá tá a pè ní àrọ̀já ìmọ̀ràn kan ọlọ́run lánàá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí pé láàyè jùsùlẹ̀ làábù al-i'tiradu ala Allahi fima mana'ahu min raja'ihi lahu bí a bá ran kankan lọ́dọ̀ ọlọ́run á ti wàhálà lórí ẹ̀ lórí ẹ̀ lórí ẹ̀ lórí ẹ̀ tí ọ̀wá tẹ̀ lọ́wọ́ kódà kò ṣe pé bọ̀ bá rí i tán tọ́lọ́ náà lọ́wọ́ ẹ̀rí dé Islam lọ́wọ́ ẹ̀rí dé lẹ́yìn ọlọ́wọ́ bá wàá ṣe fún un ọ̀bọ̀dọ̀ wàá sọ ikú ọ̀bọ̀dọ̀ sọ ikú ṣe jẹ́ kínú rẹ̀ ní dùn sí tọ́lọ́ ọba àlekè ọlá tó ṣe. òun náà mú ayàwá ní àná nípa pé ọlọ́wọ́ ọba àlekè ọlá ọkọ̀ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdúgbò àwọn anábì ọlọ́run ike nǹkan bá ti ẹ̀ ń bá ti kú sí kèfèrí bàbá àti fámìlì wọn wọn ò gbọdọ̀ wàá máa tàn máa tí wọ́n máa ti àgbélé láti pé kọ́lọ̀ ọkọ̀ríjì oṣù ẹ̀tọ́rọ àforíjì fún. lórí eléyìí náà la sọ pé ntọ́lọ́mbà ṣe ìyọ̀bọ̀lọ̀ ṣe ìtìrà ọ̀bọ̀lọ̀ ṣokó jẹ́ àríbẹ̀ àbíkọ́ máa ṣe àtakò ìbẹ̀ náà lọ lọ síbi ìtàn ànábì Yusuf alayhi salatu wassalam pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ̀ tí wọ́n dètè wọ́n dá ètè ohun débi wípé wọ́n ní wọ́n ní ẹranko ìkókò ó ti pa ànábì Yusuf jẹ́ tí ò sì rí bẹ́ẹ̀. wọ́n jù sínú kànga táwa náà mọ̀ kọ́lọ̀ tó táwọn kan kí o tó yọ jáde lẹ́gbàá náà ló ti wá lọ sí ó ti lò pẹ̀lú ọba ń bẹ̀ ọlọ́run tó sọ náà di Al-Azizu ń bẹ̀ apá kan náà sọ ọba náà ẹ̀ ọlọ́run sọ di ọba àwọn ọmọ ìyá rẹ̀ tó wá wá bùkátà sí pé kí wọ́n máa wá oúnjẹ káàkiri títí kí wọ́n fi wá lọ sí mísọ́ọ̀n tó ń jọba ń bẹ̀. ó dà àwọn ọmọ fóònù ní mọ́ ẹtí ẹtí tí yà ara wọn láti kékeré wọn ọmọ fóònù rárá rárá kó tó wá di pé ọ̀fara hàn tí wọ́n fóònù ni. síbẹ̀ náà ó tún ní ọlọ́wọ́n ó tó tọrọ àforíjì fún wọn. ó ní àgbèlè kó lọ́wọ́ fa oríjì wọn. èèyàn tọ́tọ́ tọ́ ọmọ bó ṣe lọ bó ṣe bọ̀ bó ṣe ṣèrìn àjò rẹ̀ láti bẹ̀rẹ̀ sẹ́mi rẹ̀ ọwọ́ adẹni gíga ọdẹni tó de pé ńgbà tí bá ń sọ̀rọ̀ lọ wọ́n ní wọ́n da ọ̀rọ̀ gbó kí wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ máa papá kọ́mọ́ ọlọ́run kọ́mọ́ dùn mọ́ bọ́lọ̀ balẹ̀ kí ọlá ṣe é ṣe ìwọ náà wà á máa ran kan dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀bà rẹ tí ó ṣe fún ọ bí ò tiẹ̀ ṣe ń tiẹ̀ fún ọ nípa ìtàn tàbí Yusuf àtọmọ ìyá rẹ Ọlọ́run ń sọ fún amẹ́rin ní sóràtì Yusuf àyà 88 dé 92 wípé falamma dakhalu alayhi qalu ya ayyuhal azizu massana wa ahlana durru wa ji'na bi bida'atin musjaa fàófì lánàá líkẹ́ ilà wà tásọ̀ dákà àlẹ́yìnà iná láha yá jíze lè mú tásọ̀ dìkì ọlọ́ba sọ ń pa wọ́n pé fálámà dákàlù àlẹ́yìnì ìgbà wọn wá dọ́dọ̀ ànábì Yusufu tó ti dọ̀gá tó ti dọ́ba ọ̀sẹ̀ yìí yá ayúhà ya ayyuha al-azizu ìwọ ọba masana wa ahlana dúró a, ìnira ti kan àwọn àti gbogbo fámílì àwọn ebi ni e ọlọ́nkọ́ sọ àpò mẹ́ ìyá ti mú òsóúnjẹ ìlú wàjí náà bíbí dọ́ àti ìmúzìjà ọmọ ìdíyàn mọ́ wá rẹ̀ ọmọ ìdíyàn mọ́ wá rẹ̀ àfi ká fọkàn sọ́dọ̀ náà bá lè jọlá nìkan ṣoṣo gbogbo àwọn orílẹ̀-èdè pátápátá nínú strategy tí a máa lò náà ní pé ká ní rìsáàfù tó ń jẹ àìmọ́ nítorí ìbìtì náà ọ̀dà ṣùgbọ́n tí àwa níbi tí wọ́n lè ṣe rìsáàfù dé tí ò ní irú tí a lè ṣe rìsáàfù tó ní bàjẹ́ tí ò ní iye tí a lè ẹ̀mí yàgán lè rìsáàb kọ́mọ ìdíyàn bá ṣe pọ̀ tó yìí àfi kọ́lọ́ mọ́ fi ẹ̀sìn ọmọ ànábì adámọ̀ hàn tó bá fi hàn ogún dénú ẹ̀wọ̀n tí kòró kílẹ̀ tí ń pè kòrólà àníyàn ẹ̀kọ́ ni ẹ́ kòrónà ẹ̀bẹ̀ rí tó fojú àwọn èèyàn tó fojú wa rí káwọn pa àwọn èèyàn rìsáàbù ó jẹ tí wọ́n jáde ọwọ́ rẹ̀ pẹ́jú bá ń lọ ìsábọ̀ọ̀tì amẹ́ríkà ó dán gbogbo àgbáyé pé ó táwọn ó lò fún ọ next 50 years àwọn ní reservation fún báwọn kan bá tiẹ̀ ta epo fáwọn mọ́ àwọn kan tiẹ̀ mọ́ lóyún sọ náà àwọn àmọ́ bá àwọn yẹn jà ẹnu lásán gbọ́dọ̀ ń fẹ́ táwọn aláṣẹ níjó ní ngọ́ epo tí wọ́n lè lò ní oṣù kan bí ó ti lè láwọ́ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní epo tí ẹ̀ẹ́dò fún 50 years àwọn changes tó lè tẹ̀lẹ̀ sí epo bí dẹ́ fi sí ń gọ́ tẹ́ẹ̀tì defender tẹ́ẹ̀tì protector pé change tó lè tẹ̀lẹ̀ sí nígbà tẹ́ẹ̀ bá rí epo mi for the next 50 years ẹ̀ sì fi òun síbẹ̀ <laughs> àdìkọ́bẹ̀ dé ní ẹ̀kọ́ ti jẹ́ kọ́gbà fọlọ́ọ̀bà àlejò ọlá. ìyẹn mú ìtìnà bá wọn wọ́n fi lélẹ̀ wọ́n fokó lẹ̀ wọ́n wá oúnjẹ lọ torí oúnjẹ táwọn bá sẹ̀ ń fi káwọn máa gbè yóò tètè táyà tó tó ti gbé yóò yóò so ó sì ń lè látara ẹ̀ wọ́n ò sì yé má sọ́gbìn ṣùgbọ́n kò tó jẹ́ wọ́n wá ń sọ wípé masana wa ahlana durru à ìnira ti bá wọn àti gbogbo àwọn aráàlú àwọn àti gbogbo fámìlì àwọn wàjí iná bìbẹ̀dọ́ àti mùsùjá nǹkan ọjà tí ọ̀la sòsì kan la mú wa láti jẹ pàdé báwọ̀ apá kan náà wà owó ni ọmọ wọn tó dé dára yìí akọ́sẹ̀ ní rárá bí sálúbà tàbí nǹkan kan gbogbo ènìyàn sàjọ ló àwọn fẹ́ ṣe bí ndí ṣé gba ìbáta nígbà náà. fàáfì lánàá ìkẹyìn là ìṣèṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn nìyẹn wọ́n ètí ìmẹ́ táwọn bá sọ̀rọ̀ bó ló ti jẹ́ ojúkòkòrò tiẹ̀ ní akọ́ tìtúwájú fàáfì lánàá ìkẹyìn là òṣùwọ̀n tó ọba fẹ́ ṣe fún wọn ń pa oúnjẹ jẹ́ ó kún o <laughs> ẹ̀wọ̀n mẹ̀dẹ́yìn ojú kòkòrò nìyẹn wọ́n ti ìwọ̀n oúnjẹ fún wọn náà jẹ́ ń pé kó kún wọ́n ti ń sàtọ́lẹ̀ kókó jẹ́ ó o kójú ó pé pérépéré wà tásọ̀ dáká àlẹ́ iná wọ́n wà dúró lórí ń tá bára nìkan tó ti sàrà fún wa jára báwa fi sí iná láàáyẹ jíde ilé mọ́tàtà dìkí ọlọ́ọ̀bá àlékiọlá oní máa ń san ẹn tí bá ń ṣe sàárà oní máa ń san lọ́rẹ àwọn òpáwọn ó ti sàárà káwọn tó fi owó kún iye ọjà tí wọ́n pàpọ̀ ń pè lé nìí قال هل علمتم ما فعلتم بيوسف واخيه إذ أنتم جاهلون أو أنصفهم أكسيرتي ما فعلتم بيوسف أنت يتفون يا أكون كتب يوسف واخيه أتوفنا يا ري إذ أنتم جاهلون nígbà tí ìfẹ́ ẹnu yín tó lékè láti wàkiwà ju kẹ́ ẹ̀tẹ̀lé tọ́lọ́run òdodo kẹ́ ẹ̀tẹ̀lé lọ tẹ̀gbìdá ìlú náà ta kàn náà nù àlìjá ìlú ń já ìmọ̀ kan àlìjá ìlú ń jẹ́ kéèyàn ọmọ nǹkan tó tọ́ ìmọ̀ kọ́mọ́ ń lò jáàlù jáàlù náà ni kí ìfẹ́ inú àtúntò kòkòrò tó fẹ́ bí yá kó léde lórí làákà ìrẹ́ kó tiẹ̀ mẹ́wọ̀ọ́ rí pẹ̀lú bí òfin ọlọ́run bá tọ́ka sí jáàlù náà nù. kọlu àìnàkàlà àǹtà Yusuf láì ṣe báwọn làwọn dá ọ̀rọ̀ kalẹ̀ wípé ìkànwá ìkànwá ìtẹ̀lẹ̀ ọjà làwọn láwọn fẹ́ rà bóòlù ṣe á di pé straight forward ìdí òfin báwọn létí ìlọ̀rọ̀ yusufu nínú àti mọ̀ báwọn ọ̀pá ìkókò òsì gbé jẹ́ ṣùgbọ́n a ti gbẹ́kò tó kú lẹ̀ fún ọmọ ọ̀kọ́ kẹ̀sí pé yóò tún láǹbẹ̀ kọlu wọ́n wá sọ báyìí pé àìnàkàlà ń ta Yusuf à àdúwọ̀ ni Yusuf ní kọ́ọ́lá ana Yusuf wà dá àti ọwọ́ àgbàfún wọ́n pé èmi náà ni iná ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti pe ìrora rẹ̀ ó ti ṣe fún wa. Ọdí máa ń na láàrù àlẹ́ iná ọlọ́run ọba ó ti dá àbùkù wa. Ẹ lọ sí àwọn nílò abẹ́rẹ́. Ọdí máa ń na láàrù àlẹ́ iná ọlọ́run ọba ó ṣe ìrora rẹ̀ fún wa ọdá àbùkù wa. Adẹ, amú, aná, alò, adàgbà àtúwájẹ́ ipò ńlá ìnáwó máa ń yẹ tẹ́kì wáyá fẹ́ fàínà láàrá yìí ìrù àjọrọ̀ lùmọ̀sí ni ìnáwó máa ń yẹ tẹ́kì ẹ yóò bẹ̀rù ọlọ́run wáyá fẹ́ لا فإن الله لا يضيع أجر المحسنين dájájú ọlọ́ọ̀bá àlìkọ́lá kò ní rá ẹ̀sàn àwọn tí ẹ bá ń ṣe wà ń bí ọlọ́ọ̀bá ní máa ẹ̀dá mímọ̀ sí èèyàn ó ní wáyé pé ìwà méjì mẹ́nu wa rẹ̀ ọlọ́ọ̀bá àìlígbọ́lá yóò dúró kí o náà ìbẹ̀rù ọlọ́run àti sùúrù lórí tó bá tẹ̀lé sùúrù lórí ìfẹ́gbà sùúrù lórí ìbádà sùúrù lórí ìkóra rúkú méjì ọ̀dá ní gbogbo ọ̀nà tí sùúrù pín sí ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run tí ìsìn rọ́jú tí ṣe sùúrù tọ́lá faradà lé ayé ọlọ́ọ̀bá ò ní rá ẹ̀san rẹ̀ láre pé tó ṣẹlẹ̀ sáwọn nìyẹn ìbẹ̀rù ọlọ́run dá pẹ̀lú àwọn àwọn ti ṣe sùúrù àwọn rọ́jú àwọn tó wá dépò ńlá ẹ wá di pé ẹ̀yìn dọ́mìnà àná tẹ́ẹ̀jù èèyàn sínú gbàngá bí ẹ́ ń dúró mọ́ ẹ̀ odidi èèyàn dúdú ọmọ ànábì adáwọ̀ ọlọ́run wáyé gbé ẹ̀yìn lẹ́bùn wá wà bùkátà tẹ́ni ọ̀ wàyó sọ́fà ìdínà jẹ́ iná ò ní ń gàyà bá ti lè dúbì ibi ń kalẹ̀ àwọn bàbá wa jẹ́ wọn kà jọlá ọba àdìjọlá ìlọ́la níbi ọgbó kànga tí a jù sí kọlu tàláì làkọ́dí á sàrákà láhù alẹ́ iná wà ń kùnà lápọ̀ sí wọ́n ni ọlọ́ọ̀bà àdìjọlá làwọn fi búra لقد آثرك الله علينا ọlọ́run ti gbọ́lá fún ọ jù wá lọ ọlọ́run ti gbọ́lá fún ọ jù wá lọ ẹni tí ń kí lòlò ń jọ́ kìíní àjà ó ti mọ̀rọ̀ sọ ó ti dá láwọn ó ti ti dọba ọdí àtàràtà láwù alẹ́ iná ọlọ́run ọba ti gbọ́lá fún ọ jù wá lọ wàyí kùnà náà fi.

kọ́ wá pé ọmọ gbẹ̀sán nígbà náà gbígbà tó ọmọ tó ń ṣe ni débi tó déhùn ṣé ṣíṣe ìmọ̀ àti rẹ ni àbí àánú ọlọ́run kọ́ọ̀lá látẹ̀kiri bá alẹ́ ikú mọ̀líyà ọmọ ó ní kò ọlọ́ọ̀bá àdìsọ́lá yọ́ sàbójúkò fún yín ọlọ́ọ̀bá ni ọba tí máa sàánú ẹni ju gbẹ́mbálà lọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lórí ti onu náà ti lásìkò kan ó nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fóun ní méjì ń bẹ ọkọ̀ ẹ̀yọ èyí fún ọba tó fi ọlọ́run mú ó sì níbi abájọ tó yẹ fún èyí tọ́lọ́ kọ̀ tó ń ti bẹ́ẹ̀ kọ̀tàkùn tọ́lọ́ọ̀bá ọlẹ́kọ̀ọ́lá kọ̀tàkùn tó ṣe ọyọ́nu sí ìwọ̀n abẹ́ ìtọ́lọ̀ ń ṣe fún ọ̀rọ̀ wá ní sọ́yìn muslim látọ̀dọ̀ amir ọmọ sáàì látọ̀dọ̀ bàbá ẹ̀ tí ń jẹ́ sáàì ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam akbala zata yawmin min

kò sí wọ́n bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ má ṣe ìṣẹ́ lọ ṣe ní ìdí agbóbi o tí wọ́n sọ ibẹ̀ díẹ̀ sàkán lọ́tọ̀ ìrégbè ìrá àti ọ̀bá ìsìláàmù ni tí wọ́n ṣe ń bẹ̀ o ní ọ̀bá tẹ̀lé ọlọ́mù o tó bá fẹ́ yẹn náfìlà náfìlà rẹ̀ ń lé kò síbi ẹ̀ta kankan lùbàdì bí ẹ̀ ló ti lè yẹn náfìlà inú ilé gan-an ló tún lọ́lá jù bitẹ́ni ẹ̀kọ́ ti ní rí ọ láàrin wa àkọ́lọ́ ìnìná fìlà tọ̀lọ́ lájú àìsí sọ́dá adá Imam Málìkì kọ gbá gbégbéyàn ọmọ káńtà mọ́ mọ́sálásí kìí ṣe kó léèwọ̀ ní o ó ní inú iléèyàn lọ́lọ́ lájú lọ́dá yìí ṣùgbọ́n àwọn àfá majority àwọn àfá ní ẹ̀sọ́ pé pẹ̀lú súnà Umar radiyallahu anhu ìgbé mọ́sálásí báyọ̀ bá ti lè máa péjọ lọ́dá yìí náàfíìlà tó ọba yẹn tó fi bẹ lọ́wọ́ kó jìnà sí kí á rí kó jìnà sí báwọn èèyàn rí ọlọ́dà nílò àbùrọ̀mọ́ pé ìdí ìdí kíkó kéne. ìṣe a máa ṣe mùsọ́lá tó wà ní Islam mùsọ́lá lè rí ìdílé adínkìdì tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe sọ̀lá sí lè nígbà tí ọ̀dà bá ṣẹlẹ̀ omi tójú ọ̀rọ̀ tí wọ́n lọ́dún wọn lè ṣe sọ̀lá sí kí màmú ògbé abọ́lọ fọ́tọ́ọ̀nù ẹgbẹ́ rẹ̀ fásitì àmì ìyẹgbẹ́rẹ́ kọ̀sọ́lọ́ọ̀mù káàsì nàbílà ni ó ìṣe ń túbà lẹ́yìn nàbílà ọjọ́ ìdìkejì ti jimá òtúbà lè yàn ọkọ̀ ọ̀sẹ̀ kó tó bínú jimá eléyìí yàn ọkọ̀ bínú kó tó ṣe òtúbà ó sì ní bàdé. àbí sọlá àti kùsù àti kùsù lọ́dọ̀ àpáta náà kùsù títẹ̀rì ni òṣùpá àsìkò fẹ́ kí òṣùpá wà ń ta ọjọ́ kẹtàlá kẹrin lábẹ́ẹ̀dógún gbogbo sọmọ wá jẹ ló kún fún eṣú ìjọba ìmọ̀mù lè jáde àtàwọn èèyàn asọ́lá asọ́lá asọ́lá ti jàmíà asọ́lá ti jàmíà wọ́n wá wọ́n wá lọ kírun kọ́lọ̀ wọ́n sì bẹ ọlọ́run. ìwọ̀n ká máa wá ibi kan ti tí ẹ̀sà kan bẹ́ẹ̀ àwọn aríbi pa àwọn tí wọ́n wá ọ̀dùnà tí wọ́n tún máa gbó lọ́wọ́ àwọn yìí ẹ̀ tó bí wọ́n lọ náà yọjà sówó náà ni kọ̀sọ́fẹ̀ kọ̀sọ́fẹ̀ àwọn alásàlá tún sunday sunday kọ̀sọ́fẹ̀ àwọn kan yọ ọkùnrin sí ọlọ́run bẹ́ẹ̀ ìjọ máa dán láwọ̀ bí nǹkan mi wọ́n wà àwọn ìgbà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn ẹnìkan ní sọ́wọ́ àwọn ìgbà akẹ́kọ̀ọ́ lọ́wọ́

ó kíráka méjì wọ́sọ̀ lẹ́yìn náà máa wù sáàdù ní àwa náà wá kírun pẹ̀lú ẹ̀ wọ́dà àárọ̀bàwù tọ̀wí lánàá òjíṣẹ́ ọlọ́run wá ń bẹ lọ́run ọpẹ́ lórí ìlú ọpẹ́ ń bí lọ́run yẹn lórí kò sí ẹ̀rí ní pé lọ́wà ní ọpẹ́ lórí ìbẹ́ lọ́run yẹn tó mọ̀ ń sọ ráfà náà lẹ́yìn ìgbà náà fi àdúrà yẹn lẹ̀ wádùn àwọn fàkọ́lá sallallahu alaihi wasallam sàátù rọ́bì sàlááta ẹ̀dùsẹ́ ọlọ́run wá ní pọ́tọ́rọ̀ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ọba tó dábí o tó ń rè mí o tí ń tọ́jú mi o tó ṣe mí lánàá bí ọlọ́run fáàtọ́ ní sèǹtẹ́ì ṣùgbọ́n

ó àtọ́ ha ọlọ́run ti fún mi yẹn ó ní bí ẹsẹ̀ tí ẹ bá rí wọn tẹ̀ kìí ṣe pé àwọn adé ìyẹn tí wọ́n ti gbogbo wà fún náà bí àwọn èèyàn lóhùn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ fún ọgbọ́n da omi láyé ló sì pa wọn àbáwọn jẹjẹ ní wọ́n aláyé ní ọlọ́dọ̀ ọlọ́ọ̀bà mi àwọn omi má jẹ́ òkú bíi fi àwọn èèyàn ló bómi ṣe ń yọ bójò ṣe ràn sánmọ omi tó ń ìtẹ́lẹ̀rù tó yọ ńlẹ̀ẹ̀lẹ̀ fìdínà. fáàtọ́ ní ha ọlọ́run wá lóun ti gba ìjọ owó náà òun ìjọ parun ojú bá wọn pẹ̀lú yẹn wọ́n sàátù wà láàyè jẹ́ àlàbà àtàwọn bẹ́yìn náà wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run wípé má jẹ́ kí wọ́n jẹ́ ìfọ́ra wọn tí wọ́n wá mọ́ sára wọn ládàá wọn mọ́ sára wọn bára wọn jà à sọ́mọ̀ náà ní ha ọlọ́ni rárá wọn ọgbà yìí ẹ̀wù tí tóbi ọlọ́ ẹ̀wù tí tóbi ọlọ́ ìtọ́lọ̀ ń gbà onídìí abáyọ tó gbà èntì ọgbà onídìí abáyọ tí ò fi gbà onìkan náà ló sì mọ̀ ń pa látọ̀rí ọmọrù ní fìtínà ti bẹ̀rẹ̀ yálà ọkọ̀ ọmọrù bí ẹ̀là àlè látọ̀rí ẹ̀ ní ti bẹ̀rẹ̀ ṣe lórí Usman tó tún déédéé Muawiya Yezidu gángan ní fìtínà láàrin àlùmọ̀ sí ọlọ́run ìjà oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ilẹ̀ lárúbáwá ní ìsìn bíi sixteen yẹn pé òun tí a ti sá wọn sí kélekélekélekélekéle kuwaiti wọn ní gbogbo ilẹ̀ rẹ̀ ọfẹ́ mọ́jọ̀yọ́ stéètì lọ odidi kọ́ńtì kan ti ní ṣùgbọ́n ọmọ kuwaiti ní kò sí ti ẹgbẹ́ tí wọ́n rí kó mẹ́ odidi ẹja gbẹ́ bí o wọ́n bè kó ń kalẹ̀ wọ́n ní Saudi Arabia àti Iraq àti kuwaiti bí ìgbà tí òkè dúró báyìí lọ́jẹ́ Saudi Arabia òkè tún wá Dubai ọjẹ́ Iraq ibi tí omi yóò ti pàdé lọ́jẹ́ Valley ẹsẹ̀ ògbèjì tó wà láàrin méjèèjì kò ìtìnú. Ṣẹ̀gbé Iraq tẹ́lẹ̀ second reservation of crude oil in the world. Ìdúró ẹ̀kọ́ ní òkèjì gbogbo àgbáyé. Àwọn Saudi Arabia kì í tó kù mbẹ́ wọ́n detect epo kan tí wọ́n sì ìbẹ̀bẹ̀ rárá rárá wọ́n ní yọ́ táwọn lòun tó ọ̀rẹ́ yìí à ní pẹ̀tró ẹbá ní kí wọ́n máa lomi wa mọ́tò kí wọ́n máa fi bátìrì wa mọ́tò tí wọ́n àyẹ̀ kọ́ yìí yẹn ẹ̀yìn tó lè àyẹ̀ kọ́ yìí kí so síyáta ayé ó ti wọnú ara wọn àwọn west and others wọ́n ní ìdí epo àwọn náà lè po tí wọ́n ọmọ tó nídìí epo kò tó wọn. àwọn kan ti ṣe analysis pé wọ́n bìlíìfì pé àwọn kan ti máa tán káwọn òbí tàwọn sí ìdámẹ́sàn ọlọ́run ti jọ ọ̀sán láti jẹ tó ń pọ̀ sí i. wọ́n wá ti gbé àwọn lábáwọn ti gbé wọn kélekèlé débi pé wọ́n kàn já láàrin ara wọn wọ́n kàn já ní wọ́n kàn já ní ìlú iraq nìsín wọ́n ti fẹ́ẹ̀ sọ di zero pẹ̀lú pé gbogbo wọn wọ́n bọ́ sẹ́yìn amẹ́ríkà ó tó gbógun lọ́bẹ̀ ó ní ó ní nuclear weapon ó sì ní biological weapon kò sì gbọ́dọ̀ ní amẹ́ríkà ti ní gbogbo ẹ̀ <laughs> ẹlẹ́ni tó ní wàá bá ìtọ́fẹ́ ní ẹ̀dínsọ̀jọ́ ìpè ní kọ́ wàá bàjá kó má bàa ní orí gbàgbọ́ wọn ni pé yóò mọ̀ tó bá wọn jà lọ́yìn ọ̀tá ayé gangan sáfì sọmọ ìyá yín tó gbà wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ kí ni ó ti pẹ̀lú yìí láàrin kan wọn kọ́ fẹ́ máa kílíìmù wípé ó ti yẹ káwọn ní automatic ìjìnlẹ̀ tí ń pè nationality Saudi lórí àwọn ti gbé bẹ̀kùn àwọn ti wà ń bẹ̀ fásitì báyìí táwọn táwọn sọ gba activities yàrá àti àwọn ìrùdí ń bí mọ́ bẹ̀ láwọn ti máa ṣe lọ́dọ̀ àwọn tí ẹgbẹ́ bá ti bímọ sáwọn amẹ́ríkà ní automatically yóò gba àtẹ̀sánáìtì amẹ́ríkà olùdíje káwọn ọmọ ní ní saudi ní wọn bá gbà fún wọn bóyá wọn kọ́ wọn fìdó bá ń gbò báyà. bẹ́ẹ̀ tí wọ́n ti kọ̀yìn wọ́n ti kọ̀yìn síra wọn oṣù lè tún díẹ̀ kẹ́yìn ara wọn síra wọn wọn lọ́n dákọ̀ bá a tún tó pọ̀ padà àárín saudi àti iraq ọ̀dà àárín saudi àti kọ́tọ́lù àárín yamani àti saudi kò dára lásìkò kan Minister for external affairs ní saudi arabia kò gbàgbé ọkọ rẹ̀ nígbà yẹn obìnrin sí amẹ́ríkà ìgbé tí wọ́n mọ̀ pé ogun tí saudi sponsor ó gbé ní amẹ́ríkà sponsor lọ́dún lágbàáyé ẹ̀wọ̀n kan la pé ogun táwọn sponsor wọ́n sponsor ogun ègé sí Russia tí Russia ti ṣubú Soviet Union jọ́ọ̀ tí ò fi sí mọ́ torí wáwọn náà wá ànẹ́tì Afghanistan àtàwọn àyè míì tí ò sì sí lára alẹ́ wọn tẹ́lẹ̀ wọ́n fẹ́ gba Afghanistan tí wọ́n ti gba Afghanistan wọ́n tàbá Pakistan wọ́n ń bọ̀ ní ilẹ̀ lábáwọn àwọn náà wá bẹ̀rẹ̀ sí sọ́sọ̀ jihad fi ṣe bí rí là tí Soviet Union fi túká tóbi di tí òfin jẹ́ tó Soviet Union mọ̀ táwọn kan yakú lára wọn ìbínú yìí wà lábẹ́ amẹ́ríkà dìsìn amẹ́ríkà ní ẹnìkan kan gbọ́dọ̀ ní atomic kílẹ̀ nuclear weapon bẹ̀dọ̀ náà ní ìsún sponsor ọ̀nà ìsún sponsor Pakistan lórí Pakistan súnmọ́ Russia kọ́mọ tẹ́sìn Russia kọ́mọ jẹ́ pé Russia wà tàtà kòtò yóò máa ń bọ̀ lọ́jọ́ àwọn wọ́n sábà mọ bí wọ́n ṣe ń sìn ẹ̀ ṣùgbọ́n gbogbo lálẹ́ bá pátá wọ́n ti wọ́n dọ̀tà ara wọn kọ́lọ́run dákun kó bá yí ìgbà padà ó sì wọ́n lọ́rẹ̀ ara wọn. ọ̀rọ̀ Palestine wà mẹ́ẹ̀ tó ti dájà lẹ̀ láàrin east àti west láàrin àwọn lábá àti west láàrin àwọn lárúbá gan ó tún dájà lẹ̀ láàrin ọ̀rọ̀ wọn ọjọ́ kan yásùrù àràfáàtì yọ̀dà yọ̀dà yọ̀dà orí ẹ̀ náà ló kúlẹ̀. àìmọye ìjà tó ti fẹ́lẹ̀ àìmọye ogun tí wọ́n tún ń gbé tira wọn títí dì sí àbẹ́ǹtí tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí sí mùsùlùmí kọlọ̀nkọ àkóró òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àdìọ̀sọ́lá kò torí ẹ̀ takò ńtọ́lọ̀ ń ṣe ọgbà ńtọ́lọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé nínú jàfà ṣe dùá nínú kéèyàn máa ṣe tí ọ̀dà ń pa dùá nígbè àdúrà ọmọ wo àgọ̀ tí ọba bá ń bọ́ àánú súnú ọlọ́run kọ́ wa máa gbàdúrà rẹ̀ ògbó wọ ọlọ́run láàrin ìtẹ́jú kẹsí kejì lọ́jọ́ tí bá ti ń gbé rámbàdà ní máa dẹ́kọ̀ àrin ìtẹ́jú kẹsí kejì ọ̀fẹ́ máa dẹ́kọ̀ ọ̀fẹ́ máa gbọ́ lọ. ṣùgbọ́n àti èèyàn gọ̀ tó dédè rìn ni tí ọba súnú ọlọ́run lọ́gbó wọ ọlọ́run ọ̀fẹ́ ọmọ láì gbéyàwó ẹ̀dín nídìyàwó

kéèyàn ọmọ kan ọlọ́run yọ ọmọ kan dáadáa ọlọ́run tó yẹ pé ni ó wà á lé púpọ̀ ọmọ ṣe ìgbìyànjú lójú ọ̀nà tọ́lọ̀ nítorí tó ń retí lọ́dọ̀ ọlọ́run tó orí rẹ̀ àtẹ̀sán láti sọ́njú òní ó pé ààrẹ mú mi ní òdodo á ka fura tó ọmọ tó nínú ìsìláàmù yẹn Asọrọ túmọ̀ rẹ̀ àtọ̀rọ̀ asọrọ eh, àtọ̀rọ̀ tàwíìdì àtọ̀rọ̀ asọrọ àtọ̀rọ̀ òṣèlú fìkì kọ̀wáṣù fìkì yíyà mùsùlùmí dàdí àwọn ọmọ oríṣi tọrọ mọ àtọ ọwọ́ pé tí wọn náà bá ti ẹ̀ ń wò kó sì máa ó sì pé mùsùlùmí ni ó lómi ó jẹ bàbá yìí tẹ́ bá ní ọkà fásitì àbáyọ ọmọ tàbí. tí ò ní lè pè délẹ̀ so which means àdínì gangan kọ́ fẹ́ jẹ́ bàbá fún tíárì ni bàbá tíárì ni àdínì lásán lọ fẹ́ jẹ ẹlòmíì mú ọtí ju táńdá lẹ̀ lọ síbẹ̀ náà yóò tún ju yẹ kì í sábà mọ dá lẹ́yìn tí èèyàn mọ̀ ó ọtí ju táńdá lẹ̀ lọ yóò tún ó dùn jẹ lórí ẹ̀sìn ṣé nǹkan rí o tójú kòkòrò bá ń bẹ ọ ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ilé ọ̀tá rí ẹ̀rẹ́ lọ síbi jihad ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tí gbìyànjú yẹn ò sì ní dúró tọ́ọ̀mà gbìyànjú lọ́tọ̀ gbìyànjú wàyí ó tàlá ìsìn ọlọ́run yóò jẹ́ kọ́ máa dùn mọ́ ọmọ gbádùn ẹ̀ ò ní ilé kó tútú ọ̀nyẹ náfìlà ni òǹkírù ọ̀ràn yẹn ni ọ̀ngbàwẹ̀ ni yọ́ m'a tó dùn mọ́ sí ni nítorí àgbélé tó ní lọ́dọ̀ ọlọ́run wà yóò nídò síbá ní sàmáhàbì ìsẹ́ríkìlì mọ̀náhí inú yóò tún jẹ́ kí o lè máa fi ṣẹ̀rí àwọ̀fẹ́ yìí jò lè máa fi lẹ̀ nítorí àjíǹde tó nílọ́dọ̀ ọlọ́run igbé àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bá lọ́kọ̀ọ́ kò sì dá lọ́lọ́run tó kọ̀ torí pé àwọn onímọ̀ sọ pé tí ẹ̀ bá ti mọ iyì ń tẹ́nìyàn lé wàhálà tí ẹ̀ bá ń tẹ́ nítorí rẹ̀ kò ní dámọ̀ nìtẹ̀ta lọ́dún yẹn èèyàn nígbàtí ń ọba bá ti máa tó ń jọ ọfẹ́ fi gòkè àgbà asọ́lé máa yí àwọn ńlá yóò tún máa ràn ó sì lówó tó lè ra aṣọ lọ́nà mẹ́wàá àbí lọ́nà bàtà ni máa gbó mọ lẹ́sẹ̀ ó sì lówó tó fi lè pé kí ló kú kó mẹ́jọ lẹ́ẹ̀kan kí ló jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún báwọn òdì tó ń lé bẹ́ẹ̀ náà nípa tọ́ lò oore lọ́dọ̀ ọ̀ràn kan dáadáa lọ́dọ̀ wàhálà tó bá ń ṣe lórí ẹ̀sìn kò ní gun ọ́ lápá yóò ní kàájí ó tún mọ̀ ṣe sí i. ìyẹn ò jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ lórí rọ̀já rọ̀já ò tí máa mú yàn tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ṣíṣe tọ́lọ́hún tí ó tún máa lékún ní ìgbìyànjú sí ọlọ́ba ń sọ fún wa nù Suratu Nur àyà 37 àti 38 ọlọ́nirí jálùm látúlé híhìm ti járọ̀ tún wà lábẹ́ ìrún an zikiri láyí wáyé kọ́ọ̀mí sọ́lá àti wáyé tá ìzakat yakhafuna yawman tataqallabu fi al-qulubu wal absar yajziyahumullahu ahsana ma والله يرزق من يشاء بغير حساب اللهم تعالوا إبادة واو رجية واو سانو واو ọlọ́ni rìjáàlù àwọn ẹni ọlọ́run ìròyìn ọlọ ọlọ́ni rìjáàlù àwọn mọ́mìnì òdodo náà làwọn tìjà àtàárà kìí bí wọn lọ lórí ìrántí ọlọ́run wàhálà alẹ́ ayé kò ní bí wọn lọ lórí irun àti lásìkò oorun àti dídára ṣáṣá lórí ìbáàdà kò ní dí wọn lọ kò ní kọ́ dí wọn. wọ́n wà lọ́jà ọkàn wọ́n wà lọ́jọ́ ọlọ́run wọ́n mọ̀ ìpé táwọn wà lọ́jà náà ní wípé káwọn ó ṣe ìgbìyànjú láti jẹ halal lílọ halal nínú halal nínú gbèjà ayé níbo wọ́n ti wá níbo wọ́n ti wá rí àfa kò ní tẹ́ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀rì kan pé sọ́ọ̀bù sọ́ọ̀bù sọ́ọ̀bù ti ẹ̀dá onísọ́ọ̀bù àwọn náà ní mọ́sáájú bàbá àwọn fi lẹ̀ <laughs> kí ni yóò lọ pa kí ni yóò gbé padì ọlọ́run ọ̀sọ̀ mọ́sálá ó sì fi mọ́sáájú wé sọ́ọ̀bù yóò dájú alẹ́ ní àìlà àlàáfíà ní mọ́sálá ìdí ìṣáì àṣùbà nítòótọ́ nígbà tí nǹkan kan sì kọ́ di tí ọ̀rá yìí rí àwọn kan sí ń bẹ̀ ó tún jà sí pé ó tún jà sí pé gbogbo kiri lé nígbà tó di pé ń ṣe fáńfà lórí ọ̀rọ̀ ìmámù nínú mọ́sálásí wọ́n bá já sí àwọn ọ̀run kan wọ́n bá lè ṣe gbogbo ẹ̀fẹ́ wọn wọ́n já kejì fún àwọn kan wọ́n bá tún jà ngbọ̀yà ìdí ẹ̀kọ́ já sí wọ́n já sí kílọ̀pọ̀ ẹ̀jẹ̀ amagiribi ìdá àti àṣùbà inú rẹ̀ bá dùn pé mẹ́ta wọn fò wọ́n fẹ́ dìde dì ní méjì ngbọ̀ wá di implementation lọ́ba di pé àwọn ọlọ́jà àwọn tí wọ́n bá láti àsìkò àsìkò lórí àti ìnẹ̀ ń wá ju àwọn àsìkò ń lọ lẹ́yìn tí ọdún kan lọ́wọ́ ya ikú ọ̀gbá tó tó jẹ́ fún un wọn ò gbáàdì kò táwọn èèyàn máa wá ọ̀rọ̀ rúnrún ọjọ́ ẹ̀jú mọ́ mi lè dúdú ọmọ sọ ẹjọ́ ọmọ tó dọ́ wá sí láyé torí ẹ̀ ló fi jẹ́ pé kábẹ́rù ọlọ́run ìtaari láǹkàn má tójú ẹ̀ wá bó ṣe wá kọ lọ́nà ìlú nìyẹn àwọn kan sì ń jà sí wọn sáláṣí wọ́n sì ń jà sí wọn sáláṣí débi wípé láàrin òun wọ́n sì tún parun wàláì làdì wọ́n sì tún parun ọba bá bá ń bẹ̀rẹ̀ lásùbà àríyé mo tẹ́ ń tẹ́kì ajọ́ lọ bẹ̀ ní ìdílé akọ́ntà ìdárígbà àbáwọn àdìjẹ̀nú wọ́n mọ́sálásí àwọn àjọ àdìjẹ̀nú lakọ́ ń ṣe ẹnìkan ló ń lò ń kọ́ sí ìtẹ́lẹ̀ wíńdò ló ń bá bá ló ń bá sáráfù ló ń bá bọ́rọ̀ àjẹ lọ ẹnìkejì bá ń kírun báwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn èèyàn bá ń dá ọjọ́ sí sí rántí ọdókè ní bá kù lọ́wọ́ ní àdúgbò kò ẹbí a ń ṣe ń bá wọn parí ẹ̀ṣẹ̀ nǹkan kan wọ́n ti ní fásán àwọn kan jì nílé àwọn nígbà tá a ti di tó bá ti pé mọ́jú wọn bá ti tú gbogbo páànù mọ́sálásí. tí a bá sọ fún wọn wọn ń dùn mí mo pè é kò ní yé wọn wọn ò ní bàtú rẹ̀ wọ́n ti sọ ẹ̀dín ẹ̀sìn dọ́bẹ̀ nínú àtúbọ̀ yìí síra àtìkù bí ẹ̀kọ́ fọmọ ká. àmọ́ fọ́ọ̀kà lọ́dọ̀ àwọn àgbàlagbà ní ọ̀pọ̀ agbẹ́gbà náà yé wá dáadáa àtẹ̀fà ń sórí ni èmi ń ti lọ kọ́ sínú nóòtì ni ń ti lọ kọ́ sínú ẹ̀ nígbà máa ní ọwọ́ akápẹ́ rẹ̀ nígbà yìí lọ wò náà nígbà yìí lọ wo Yorùbá tí mo ti fi kọ́ sílẹ̀ ẹ bá ti fi ìkó ìjọ ọmọ kan gbólóhùn àjòjì gìtìráàbù àjòjì ìlàtúlà àjòjì tó lọ kọ́ bí kan fi àjòjì inú tíra amátínú làákìlọ̀ rí inú àwọn mọ̀hàrámá àti nǹkan ìwọ̀ ẹni àlàákìlù bì jì ní ìbọn fi ẹ̀sìn ìsọ ẹ̀sìn ló ń jẹ ìsọ ẹ̀sìn ló ń jẹ bí àwọn èèyàn wá ti ń sọ òkú bí ọbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan náà sọ mọ́sálásí wọ́n sọ dó ń jẹ ìmú tí wọ́n kí wọ́n sọ dó ń jẹ àdúrà tí wọ́n ti fáwọn èèyàn wọ́n sọ dó ń jẹ àdúrà táwọn sàbí ànẹ́sà sọ́là ọ̀rọ̀ bí ẹ̀lá ánìwọ̀n tí wọ́n pè é lágbájá ń káàbù mọ́gbàgbé wá nínú àdúrà rẹ̀ ọlọ́wọ́ gbogbo aláṣẹ oúnjẹ adé dáadáa tí wọ́n ti lọ láì béèrè owó lọ́wọ́ ẹ̀yẹ kankan àwọn àtúntò àdúrà wọn wọ́n wà máa mú ẹ̀rí wá pé yẹn lè bí ẹlòmíì ládùá wọn ò ní sọ ìfésí báwọn ti ń ṣe wọn ò ní fi pé kó fún ìkún èyí tí ó gbé wọn wọn wà mú wá ìyẹn lè bẹ̀rẹ̀ pé ṣàdúrà fún mi ó sì fi ṣàdúrà fún mi ó sì ṣàdúrà fún mi kàn ní ṣàdúrà ọmọ ìyá ṣàdúrà pé tí wọ́n gan fẹ́ fún ọ̀fẹ́ kọ́ gbà onú ó sì ṣàdúrà fún ọkùnrin pé wọ́n náà ìwà jẹ́ mọ̀láìkà àbójú súnmọ́ lọ́njọ́ ńlọ onú ọ̀gbọ̀n ẹni tó ní kọ́ ṣàdúrà fún oníbọn náà láti ìmínú àdúrà rẹ̀ travel travel yìí ìgbọ́ wọ́n wà dúró gbà lẹ́jọ́ iṣẹ́ pọ̀ pé òun ọkọ̀ ọmọ àdúrà fáwọn ẹ̀kọ́ ọmọ gbowó yóò ṣe kí burúkú o. ọlọ́run bá ní àwọn ẹni ọlọ́run látùlé ihim ti dárọ̀ tún wà lábẹ́ ìrùn àǹdíkèrè láàyè wa iqami ssalati wa ita'iz zakat àtàárà kò ní dí wọn lọ kò ní ká ìrójú bá wọn kò níbi ìrántí ọlọ́run ṣiṣẹ́ tọlọ́run wa iqami ssalati òṣèlú ò ní dí wọn lọ kò ń bí kọ wá sọ pé e, e, e, islam náà lẹ́ ń ṣe wo nù ẹ̀rọ tara ìjẹ́ ìfẹ́ inú ara ilẹ̀ ń bá kí ẹ̀kẹ́ gbókọ̀ mọ̀ọ́ lérí. títà rírà ò ní dí wọn lọ ibi tẹ́wọn ò ní dí wọn lọ ọ̀rọ̀ àlámọ̀rí ilé ayé kò ní dí wọn lọ ándíkìrì ńlá níbi ìrántí ọlọ́run níbi kùràánì níbi lílo kùràánì wá ìkọ́mì sọ̀láàtì kò ní dí wọn lọ́bi kí wọ́n máa gbé ìrun dúró wàyíta ìzàkáàtì kò ní dí wọn lọ́bi kí wọ́n máa yọ zàkáà olówó kan afọ́kọ̀bọ̀ láti rí ẹ̀sàká yìí kan tó ní tó ń jẹ ọmọ pọ̀ sàrà tó ń ṣe gbogbo ẹ̀ náà nǹkan sí sàkà náà gbogbo ẹ̀ sí ọ ó ti lọ bọ́ náà yọmọ rò lọ́wọ́ ẹnìkan béèrè pẹ́sẹ̀ ní òní olónìí ló béèrè pẹ́sẹ̀ yóò fò ní ìjẹ́ ìtìfẹ́ gbọ́n tí wí dáadáa ń bá tó èdè sáfì ọ̀dà lọ́wọ́ tó rí dáì lóní ẹjọ́ ṣé èèyàn lè yọ mo nítorí ọlọ́ ẹ̀yìn káàwó ìjìrè sáfẹ́ máa ti ẹ̀sìn tí yín lọ́tọ̀ tálákà wá tẹ́lẹ̀ yìí pé ọ̀rọ̀ ajílọ̀ wá tán kàkà tí ẹni ní kó béèlì àwọn tí ẹni dì nǹkan tí ẹni bùkátà bùkátà tó sọ́lọ́tọ̀ pàtàkì tí mo lè fẹ́ nù gbèsè ayé kájú wá jẹ́ bùkátà tó yẹ pé dẹ́dẹ́ ni mínísítà tó wà ìléyìí tẹ̀mílá wálé láyé alánàá ti fi ọlọ́run ti ájì lọ́rọ̀ èèyàn fẹ́ bá lágbára ìlágbára wọn nínú àdíjì ní àzádù ọ̀rọ̀ ìlà nǹkan ọ̀gùn àti tẹ̀m̀pá tó lò lọ tó lò bọ̀. ìmọ̀ mọ́lìkì ìnìkan lọ́dá dó láàrin àwọn àbá ọba lágbára àti rìn lọ sí máka ọba àti máa rìn díẹ̀ díẹ̀ tó sì mójú bọ́bá ṣe pé ìtẹ́sí rẹ̀ ń bàtọ́ ọ̀lọ́mọ́kàdùn àtẹ́lẹ̀ agbélórúṣe agbélórúṣe òsì rẹ́jà àti ságbé lójú ọ̀nà máa ságbé ń lọ ìjọ òfìlọ tó fi bọ̀. bóòdì ó sì wá jẹ́ wípé èyàn wà mú sàkà yọ wà ní ẹni tí òun fẹ́ràn lájà àbúrò ìsàkà àwọn òun fẹ́ràn lájà ìyẹn ti sàkà ò sàkà ẹni tó ní bùkátà tí ò ní tó ni wọ́n yẹn ká fún o ẹni tó ní tó tó lè gbà ń bẹ̀ ẹni tí ìmọ̀ ń bá yẹ yìí pé gbogbo wọn ni wọ́n gba kàkàkà àti àtẹran ni àti gbogbo ẹ̀ ní o káwá fún lówó ọ̀yà rẹ̀ látara àtàkàmù òǹgẹ́fẹ́rẹ́ náà lówó káwá fún lówó ọ̀yà ò ní tó ẹni tó ní gbèsè lọ́rùn ẹni tí wọ́n ti mọ̀lé ẹgbẹ́ ìfẹ́ bí ó ti bára rẹ̀ àfikọ́ dọ́gbọ́n ti ní olówó olù rẹ̀ tí wọ́n olówó bí ọ wà gbogbo àwọn èèyàn lẹ́mọ̀ fi gbé ilẹ̀ ìrìn ìsàkàdé kó ti á kan ẹni tó yẹ pé jẹ́jẹ́ ìlújókòó kọ́ wá pé ọ fi ìsàkà rẹ̀ rán lájì à ọlọ́mọ ṣàánú o ní ọ̀bá tẹ̀lé ọlọ́mọ o àìsí ìsàkà rán yàn ní ájì o ọlọ́ni àwọn èèyàn yẹn tí wọ́n jẹ́ ní ọlọ́run àtàárà àti ogbà àlámọ̀rí alẹ́ ayé kò ní dí wọn lọ lórí ìjọsìn ọlọ́run ọlọ́ni yá káàfú náà yàwó máa ń tàtàkọ́ abúsọ́ àwọn èèyàn wọ́n bẹ̀rù ọjọ́ ń bọ̀ níwájú wọn tó yẹ pé ojú ọmọ wu ọ̀tún yọ ọmọ wu òsì ọkùnrin ní balẹ̀ jọ́nà kálukú ní mọ pé níbo lọ̀rọ̀ wọn jà sí bàtà ìkẹ́ àwọn ìwà kọ́ bẹ̀rẹ̀ nígbà tí bá lò ní láti fọ́mọ̀ kó lò àti ẹ̀mí nínú tọ́jà tá a ti ń bẹ lọ́run tó ṣe fún wa ọlọ́run kó ṣe fẹ́yìn náà àwọn èèyàn fẹ́ ti ṣe Saudi tó o bá fẹ́ kí mímọ náwó lójú ọ̀nà ọlọ́nkọ́rọ̀ nǹkan ọ̀tán yányá ti ní òwò ìmú ọ̀nà jẹ́ mú tún òwò o bá fi bẹ̀ ó ti fọkàn yín nù tó fi rẹ iṣẹ́ ara rẹ fi jẹ́ gbogbo nígbà o ti fi ilẹ̀ yẹn o nǹkan kan bẹ̀ ju wípé èdè tó bá ti mú wá kọkàn mọ́ ọ pẹ̀lú mi ní owó mi yọ̀ọ̀mọ̀ rò pé àsọkùn yìí dáa tó báyìí kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló ti dá ọ tó kan owó ìyókù o ṣùgbọ́n ti fọ́ kàn sí ìfọ́ náà ìdí wa ń bèrò ń bẹ̀ nà nà nà nítawọn lábá wa ń ìrọ́sì ní ká fún kọ́bọ̀ ṣùgbọ́n tó ti wà nílẹ̀ omi lẹ́gbẹ́ ní táwọn èèyàn kan tí wọ́n ti kú tipẹ́tipẹ́ tí wọ́n ti ṣe wá àwòkọ́ọ̀pọ̀ ẹ̀lẹ̀ ìmí ìdẹ́lé ìmí ìdẹ́lẹ̀ ìmí ìjẹ́yọ fáàmù oko lórí tìrìsì ìjọba tí wọ́n gbọ́ jáde bẹ̀ ẹlọgbẹ́kànga 300 kìí sí afọ́dún àwọn kẹ́ndò ní wọ́n ní kẹ̀ǹgà táwọn tó wó tọ́jọ́ lọ́wọ́ àwọn kẹ̀ǹgà táwọn ọgbẹ̀ 300 ní Ìbàdàn náà gàǹgà three hundred ó ní iye bọ́ọ̀wù wọ́n sá dápọ̀ bọ́ọ̀wù yẹn náà gbàgbé yẹ òun èkó ọ̀tọ̀ kàǹgà kàǹgà three hundred kàǹgà kan ní ìsìn olè bá fẹ́ gbẹ̀ sí one hundred thousand ní dọ́là kúnyà ìní ó tójú rẹ lọ ẹ́ ẹ̀ ní one fifty three hundred mo lè mú ọ̀rọ̀ fún fifty àbí three hundred lára ẹ̀mí ìbáwọn gbẹ́lẹ̀ sí ni ọdọọdún sì ni wọ́n gbẹ̀ nígbà wàhálà dé báwọn tó wọ̀ wọlé wọn dáadáa ìyẹn fún kọ́ra dúró ṣùgbọ́n káwà gan náà ká dìvẹ́lọ́pù ara wa bó ṣe nǹkan tí ń tẹ́ni tó bá ti fọkàn sí pé léyìí jẹ́ sílẹ̀ fún ìṣètò ọlọ́run ìfún àwọn èèyàn ìbùkún ọlọ́run máa bá àdìpọ̀ ọlọ́run ṣe ó lè ṣe tiẹ̀ mọ́ ọlọ́run lọ́ba dúró pọ̀ àánú ọlọ́run wa lè bá ọkọ̀ fẹ́ tó ṣe dáadáa tí tí ò ní ṣe dáadáa tí wọn náà jọba aráyé ìwọ náà tún jáǹfààní ẹ̀ láyé kó tó lọ bá láyé kìí àwọn ẹ̀ńdó tí ò rò sí tẹ́lẹ̀ tó kàn gbé one hundred thousand tó kàn gbé mú apá ẹ fi fún owó bísíǹsì ẹlẹ́à ìfira nǹkan sọ́ọ̀bù yìí yóò fẹ́ lè ṣe àjọ àti fún ọ tí gbogbo sọ́ọ̀bù ti yòrò tí gbogbo tó wà bẹ̀rẹ̀ ládó tó five thousand tó kàn tàbí dé gbé hundred thousand nínú owó ètò ti fọkàn fún bẹ́ẹ̀ pé ilé ìtọ́lọ̀ ní mọ̀nà gbogbo ní ọmọ jàǹfà ní ìgbọ̀ bá dọ́dọ̀ ọlọ́run ẹ wá tó wo iye èèyàn tí ó tún súnmọ́ ẹlẹ́ àtó fún ní one hundred thousand tó kó bí ìṣẹ́jú sọ́ọ̀bù rẹ̀ tí wàá wo iye ẹ̀mí tó súnmọ́ òun náà tí ó tún máa jẹ tí ó tún máa mú látara owó yẹn tí wọ́n ò lè rí nàrí tó ò lè rí nàrí láéláé kọ́lọ́n dákun mọ́sá ti rọrùn fún wa kọ́lọ́n kó fún wa ṣe o ọláàánú rẹ̀ rìjà lónìí ọlọ́run ní àwọn ẹni ọlọ́run látúlé ihim tìjà ara tó ń wá láàbẹ̀ rùn ń lè kéré láà títà ríra aláwọn ilé ayé kò ní jẹ́ wọn ponú kí wọ́n má lè ṣe ìrántí tọ́lọ́run lásìkò àti bó ṣe yẹ wá ikọ́ mi sọ́láàtì àti mímọ agbèrè dúró wáyé tá ìzàkàtì àti mímọ yọ zàká àìsí sunday òní zàká kórìsì méjì o zàká tún wájibà tún wà zàká tún gẹ́rù wájibà bẹ́ẹ̀ náà ni sọ́dáka sọ́dáka tún wájibà tún wà sọ́dáka tún gẹ́rù wájibà sọ́dáka tún wájibà ó náà ni zàká tọ́lọ ní ìnáma sọ́dáká tó lè lè fúkọrọ ì sọ́dáká gangan ní ọlọ́ọ̀bà àlejòọ́lá ló pé zakanu nínú Qur'an ìtọ́jú ọ̀ràn àyàn nígbà tí májẹ̀mú bá ti pé tó ti wọ ní sọ́ọ̀bù ṣùgbọ́n àwọn àbá wa ń ta ní àwa sí ní sọ́ọ̀bù lílé sí ní sọ́ọ̀bù lílé ìwọ wá níye kan ó tó kò tó àbọ̀wà láàrin ìgbèjì ìwọ wá ń jọ kàkà lọ́ntì ọlọ́run ní dùn ládàá rẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ ọba ní one hundred thousand lọ tó mú two point five àbíkílẹ̀ tí ń pè tó mú two thousand five hundred ìdílẹ̀ tó fi dàníyàn sàkàtì kì í sọ̀rọ̀ yẹn lórí ìrẹ́pọ̀ ọyọ sàkà lórí one hundred thousand ṣùgbọ́n kò sí wọ́n bí kọ́ ọyọ kọjá sàkà mùsàlábà tá a fẹ́ nu ẹ̀sìn ìdí sàkà wà fún ní pípa ọba tiẹ̀ wá yahun yahun yahun yahun yahun ní pé kò rí i pé tó wẹ́ bá dé iye báyìí ọ̀gbọ́dọ̀ yẹ iye báyìí dáadáa tó bá ya fún ayé pátápátá tó jẹ mú mi ní òdodo àwọn wa ni ọ́ ṣùgbọ́n tí ìbá ti bẹ́ẹ̀ nítorí ọba ti ní ọba ti yẹ báyìí ọ̀n yọ yẹ báyìí ọ̀n ṣe ní ọlọ́mọ gbà lọ́wọ́ rẹ̀ àtọ̀ràn yà ti mùsàábù kọlọ̀ǹkó ṣe gbà rọrùn fún wa ọlọ́ni lè yẹ jíjí àwọn ọlọ́wọ́ àtànàmọ́ kọlọ́ọ̀bà àlekíọ́lá kó lè bá àsanwó lẹ́sàn-án ìtọ́da àjùmọ̀ tí ẹ ń ṣe gbogbo táǹtì gbogbo ẹ̀ náà kò ṣe dáa ìtọ́wá dáa ju táǹtì lọ olóòtú wa sàn wá lè sàn. wàyẹ̀ bí ìdòhùn mi ń fọdìlì ọlọ́wọ́ wa nù ọlá tiẹ̀ yọ tàlékún rẹ̀ fún wa wàlláhu yarzuqu man yasha ó bẹ̀rẹ̀ èrè ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá olúwa máa ṣe ìjẹ́ ẹ̀mú fẹ́ ẹni tó bá wù òun ó ń gbọ́ olé sọ ìṣirò àkókò yìí tó nírè olé sọ pé yìí báyìí nínú mọ̀ ní o tí ò ní lè sọ ọlọ́wọ́n tá máa yàbò ní ọlọ́wọ́n tá máa yàbò ní ọlọ́dà mọ́tà ti bẹ́ẹ̀ pa lórí ìtẹ̀lé tiẹ̀. ìrànkà àkọ́kọ́ nìyẹn ìrànkà tí ó máa múni gbìyànjú lórí ẹ̀sìn ìtọ́lọ́run náà ni rọ̀já òun yẹ́bọ̀ ápùlà ámìlà alàlì ìltìzámi bí òdòdì làkámi dì níyà tí máa yẹ̀rìjú ìrákàtọ́ ẹgbẹ́ yọ́ máa taari èèyàn lọ síbi wípé pọ́tẹ̀ǹpẹ̀lẹ̀ máa ìdájọ́ ọlọ́run ìdájọ́ ẹ̀sìn ní gbogbo tí bá ń fẹ́ kan orí lọ́dọ̀ ọlọ́run lọ́rùn kan fọ́pàdé ọlọ́run lọ́rùn kẹta lọ́dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ mọ ọmọ àwọn òfin ẹ̀sìn lórí ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó bá ń ṣe lórí àlámù ilé ayé rẹ̀ ìrànkàn rẹ̀ dáa nìyẹn ṣùgbọ́n kọ̀ọ̀kan sáwọn lọ́ra gàì kọ́ ọmọ ṣe ń tọ́ bá wù ọ́ òtí ẹ̀fẹ́ mọ̀ pé kí lọ́lọ́run wí kí lòdì sí ọlọ́run wí òtí ìdójú àmì lórí ìjẹ́múmi ní òdodo ẹlẹ́ẹ̀kẹta nínú ìpele ẹlẹ́ẹ̀kẹta ìrànkàn òun náà ni rọ̀jáù lìkọ́ ilẹ̀ káàlìkì albáì alàlìkìṣìyàtì almúgbìndì lìmọ̀bọ́sílẹ̀ láìṣ almúzèrè bẹ̀lẹ̀kàl almúzèrè fìlẹ̀kùl òun náà ni ìrànkà èyí tí ọmọ ṣe láti rí pé àsìkò ń bọ̀ tó pàdé ọlọ́run bá lè kẹ́ ọ láàrẹ̀ ìyẹn ni wà máa fún ọ ní ẹ̀ràn jẹ́ pétọ ọlọ́run ló gbé síwájú ìyọnu ọlọ́run lọ wá lórí gbogbo nǹkan kódà èèyàn a máa lówó lọ tí ò ní jẹun gidi a máa lówó lọ tí ò ní wọṣọ gidi nígbà tó bá jẹ́ pé tọ́lọ́run bá ìpàdé ọlọ́run nìkan ní mbẹ́wájú rẹ̀ síbẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ a máa gbé ọ̀dọ́gọ́rùn ọdún láyé lọ́wọ́ àmọ́ sàmì gbogbo ayé àtúbọ̀tán Ibn Qayyim inú tíra rẹ̀ káàkiri Madarij Salikin ó ní ìrànkẹ́ ẹlẹ́ẹ̀kẹta ìlú dé ògbóngójú olódájú olólọ́lájú ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú Suratul Kahf ìkẹkùlé innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahidun faman kana yarju liqa'a rabbih fàlì àmàlì àmàlà ń sọ lè ha wàlá yóò ṣírí kí bí ìbá àdàtì rọ̀bí àhádà ọlọ́ni kúlí sọ fún ọ̀rẹ́ òjúṣẹ́ ọlọ́run ìpé iná má anábàṣàrò mẹ́tìlúkún abárábí irú yí ilẹ̀rí náà ṣe yóò há ìlàyà àwọn tó ń fi yàtọ̀ sí náà ni pé ọlọ́run fi ṣẹ́ ránṣẹ́ síbi anámáyìlá òkú mi láàrún wáhìd ìpé ọlọ́run ọba yín ọ̀kan ṣoṣo ní faman kana yarju liqa'a rabbih ẹ̀ ń bá wá ń ṣe àfọkàtẹ̀ tí ń ṣe àgbéǹde ó ń fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa níjọ́ gbìdàlì kìyàmà fali amali amalan saliha iṣẹ́ rí ní kó mú pọn o iṣẹ́ rí lóríṣiríṣi kí yọ̀ máa ṣe kọ́ máa ṣe ọlọ́run dákun mọ́sà rọ̀ wàlá yushrik bí ibadati rabbihi ahada tí bá ti ń sin lọ́hùn kò gbọ́dọ̀ sí nǹkan ní ìpọ̀mọ́ lọ́hùn ọlọ́run tó sọ fún aṣọ́tì láńkàbútì ìbẹ̀lẹ̀ àjò sí insha Allah ayà karùn-ún ọlọ́ni máa ń kí ana yarju liqa Allah fa ọmọ bá kẹrí lọ́wọ́ kọ́mọ rí tiẹ̀ fàyínà ajálà ayìlá ti ń àtòtọ́ pàdé ọlọ́run ń bọ̀ o kéèdì ìdérí ń bọ̀ lójú ọ̀nà ọlọ́run já pàdé ọlọ́run pẹ̀lú dáadáa wa huwa as-sami'ul ọba tó ikú ọ̀nkọ́ gbogbo ń tẹ́ ń ni al-'alimu ó sì jẹ́ ń tó nímọ̀ sí gbogbo ń tẹ́ ń tẹ́ ọlọ́dàkùn wọ́n dojú du aláìkìyàmù wọ́n dojú du بسم الله اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت